ẹsìgì àṣọ́ra dada agbọ́rọ̀mọ̀ tó sọ te bá rí tẹ́nìkan bá lọ sọ wípé intẹ́sì ò a máa jẹ òun rẹ̀ rí pé ká máa jẹ ẹbà tọrọ ọ̀dáyà ẹmọ́fẹ́sẹ̀ ẹ̀yẹ o ẹ wá gbọ́rọ̀ kalẹ̀ fáyọ̀ lọ́nà tí ó gbà ìyáwó èèyàn ti daruo ọmọ tẹ́ bá sàkíyèsí ilé ayé tá ń gbé lọ wọ́n ti yọ quality kó mẹ́ kọ̀sá kò yàwó má gbogbo tí ìbábẹ́ sí ní wọ́n sá lọ́lọ́n wá fi ìkìláàsù sí ó sí èèyàn lórí ní ìsìn yọ ọmọ gbogbo tó bá fẹ́ kí n dúpẹ́ wàá sí times ten orí tí ọ̀pọ̀ sí ni ó sí ní ìrìnlẹ̀ wà nínú ìkìláàsù kọ̀ tó ṣe ọ bẹ̀rẹ̀ bí ìdásọ́rọ̀ yọ yẹnjú tán ìwọ ni ó fi lókù padà tẹ́lẹ̀ náà alhamdulillah ìgùn tí mẹ́rin wá mú kú ẹgbẹ́ ìrìnlẹ̀ ìdàgbẹ́ tẹ́lẹ̀ kọ́ ẹ̀rùn tó ń tọ́wọ́ mọ̀ sí ó ìtẹ́ ìbàjẹ́ ìrìn wá tó ní kí máa bẹ́ẹ̀ kìí ló fi jọpọ̀ ayétà ìgbélọ́ ìkíyàn tọrọ dáyà téèyàn ọba tí níbi ó tó gbéyàn jìnà sí ni tí níbi tó ọ lọ ọkà wò pé à ah, ṣùgbọ́n mo ń ṣe èmi jíbi àwọn kakọ̀ ọ̀kan báyìí ibi tó bá ti wá ń fọ̀rọ̀ lọ èèyàn gbà bí téèyàn bọ́ ibi tí lọ ibi tí náà wà bẹ́ẹ̀ èèyàn padà ṣùgbọ́n lọ wọ́n ah, ọmọ ìyá mi kò lè tàn mí ń sọ fún láti ilẹ̀ tí wọ́n bá náà ibẹ́ mi náà lára wá fọ́ yìí tá a bá tún ká mọ́sálásí in tó léwa níbi ìsójì kúrò ní naam ẹ̀rọ ní ẹ̀rọ gírí lọ́wọ́ náà bá ń sọ àrùgbọ́jú rí ọ̀pọ̀ ọgbà àwọn ọmọ ọ̀dá nǹkan gan kìí sọ́wọ́ àlẹ́lẹ̀ fi ń kọ́ gbẹ̀ẹ́ abẹ́ ń bẹ̀rẹ̀ wọ́n wá bí a ti lówó ká tó ṣubú àná gbogbo tó bá ti jẹ́tò ẹnìkan tó yẹ kó sí ibi tí ó bá ṣe sí wọ́n ibi pé mbolo ti rí kò sí àfọ́rùn tọ́lọ́lọ́ ní kí ọkọ tó bá fúyàwó ẹ̀lówó kí àwọn ọmọ abèrè yìí pé owó oúnjẹ tẹ mú wá bá mi ìbò ẹ̀ ti rí no torí pé ọ̀ràn ẹ̀ lọ́rùn ọkàn ibi tó ń bá ti rí oníwó bì ìwọ tó fẹ́ gbà wọn àbíwọ tó mọ́ ilé ọlọ́run ẹgbẹ́ kalẹ̀ wọn òfò gbójú lọ bẹ̀rẹ̀ sí wo gbogbo bọ́ọ̀bù mọ́sùkì yẹn ìjọ ọmọ tatẹ́tẹ́ mọ́ra fún àwọn ìwọ̀ mìíràn àwọn olè dàá láàmù ìwọ̀ lọ́mọ bí o ti lówó rẹ̀ ẹ̀sìn ìsìláàmù kèésì ẹ̀sìn mo ti yọ̀dà mẹ́wàá ńgbà mo jíwó òdù tán wọ́n ní gbogbo ọjọ́ sí olóòrin ọfọ́ lọ ó sì lọ bìrẹ̀ tó gbà lọ́wọ́ rẹ̀ ó ní ìbéèrè lẹ́yìn tó tọ́ torí pé olúwa lọ yọ fún olùrọ̀mọ́jà oníkèèso lè lè lọ́dọ̀ tìtọ̀ lọ gbogbo ọmọ ti wà lọ́wọ́ rẹ̀ ọgbọ́dọ̀ yọ̀dà mẹ́wàá mẹ́ ibi ó ti rí àwọn òní bí àwọn èèyàn sí ìsọ́bà gbangba ilẹ̀ kan sọ̀rọ̀ kìí sèlù tí àwọn gbogbo o jihadi torí ẹ̀nà láti jọ ń jókòó yìí kọ bà dédà kọjọ́ kọsànú wa hadithi ti ń bá lẹ́rù tààfiri wípé ayé ti di yẹrẹ ẹ̀wù ẹmọ́jẹ́ ẹ̀kọ́ fi ń ṣe yẹyẹ kọkànyàn wá fi máa bàjẹ́ o náà kọ yẹrẹ ẹ̀wù ó sọ mi hadithi awfubun malik na awwalu ma ìbẹ̀rù ọlọ́run náà kọ̀kọ́ máa mú lọ ṣùgbọ́n kí ni yẹn yóò máa yóò máa dẹ́kù díẹ̀ díẹ̀ hàtà ìnà lọ́nà ìfẹ́ àti sí kí ni yóò máa dẹ́kù díẹ̀ díẹ̀ hàtà látàrọ̀ fi ha ọ̀ṣẹ́ à tí ò fi ní sẹ́kẹ̀ndì kankan ní ìsìlámù mà tí ó dé nípa ayọ̀ náà ni ó ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n yẹ kí wọ́n bèèrè àti pé ti bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ bí ó ti bẹ̀rẹ̀ afani wa hubbul aishi abada kulla hurrin wa hubbul aishi abada abada kulla hurrin wa hubbul aishi abada kulla hurrin wa hubbul aishi abada kulla hurrin wa allama sajiban akila lil murari وعلم ساجدا أكل المرار وعلم وعلم ساغبا أكل للمرار وعلم ساغبا أكل للمرار أفهم يا جاكو هذا أولي جابونا بدو لين كل عيش أبدا كل حر ìfẹ́ ayé gbogbo ọ̀tá àti ìmọ̀ àwọn ọmọlúwàbí lánàá lè fi ayé ti kókó ìjẹ̀rúpọ̀ lọ́rùn àfẹ́ ẹ̀sìn àwọn ń bèèrè lẹ́nu wọn lónìí wípé bẹ́ẹ̀ ṣe pín ọ̀dá o وعلم ساقبا أكل الإمرار وعلم ساقبا أكل الإمرار ayé àwọn tá ní ọlọ́run lánàá ó ti kí ó kun ìjẹ̀rúbọ̀ lọ́rùn àwọn náà wá ń sọ wípé ní ìfọ̀ ọ̀tọ̀ sí nígbà lánàá kọ́ ọ sùúrù ẹ̀jẹ̀ sí sùúrù o nígbà ilé ìlà ìpàjúdé táì bójú ọlọ́run bá pàdé sùúrù lá ní ìdí àlú o nígbà ìbára lánàá nígbà tí ẹ sì fi ayé ayé fẹ́lẹ̀ fún ọ̀nà ṣe ti èrìkì ní iná ìdọ́dájú ẹni pé ọba láti ní fìdí ní asánà táwọn wí náà iná lòdì. وعلم ساقب الأكل لمرائي وعلم ساقب الأكل لمرائي tí a nìkan wà ní ìgbólónì tí ìṣẹ̀yẹ́ tẹ́lọ ọkàn mi kẹrin tí lọ́ba sí búùtù ọkọ̀ rẹ̀ lọ́ba gbé nǹkan kalẹ̀ odidi èèyàn nígbà kìnnì ẹ̀yà ni ẹ̀bà ń kórè wa gbé wá o àlùkò gbèrè wá gbé wá o agbè gbèrè wá dọ́là bá ń dà lẹ̀ thirty thousand dollars láàrú tán wọ́n ti ní bí ń fi máa ṣe rè àpò ọ̀dọ̀ àkọ́kọ́ ó kún àpò kejì kún ìkẹta kún àpò sápọ̀ ọjà kún fifty control dọ́là ó sì kó sẹ́yìn capstar tó gbé wá kó kíkì ọkọ̀ ọkọ̀ kíkì á ah, ọkà sọ̀kalẹ̀ padà ní ìlọsọ́nà ìbáyìí bí kìí ṣe wó pánù ẹn tí ń wò lọ́ọ̀kan tí ń wò lọ́ọ̀kan pé à ah, owó àdìjẹ̀ nílé àlè fọ́ọ̀kàn ó ń dà wọ́n mọ̀ pé Abu Usman ò lè gbé mi wọn. jẹ́mọ̀ ṣé ọjà sàkẹ́ yòókù owó. ó rí ẹni ṣe pé tí ń pé o. olówó ṣe ń ọ o wò lé gbé kínú torípọ̀ ọ̀gbọ̀n tí ń pè ṣùgbọ́n wọ́n sórí ibi tí wọ́n máa gbére wọ́n ti lù ọ́ ti lù ọ́ sọ́nà èṣù wọ́n ti bọ́ sí ilẹ̀ o lè máa hàn kankan bẹ̀ ṣùgbọ́n ti ń bẹ́lẹ̀ yìí ó bọ́ méjì ẹ̀ ta ní òkú ta ní òní kú ibẹ̀ náà náà ni fatiwo ti máa dẹ́mi ti ní tàbíọ́ tàbíọ́ àkọ́kọ́ mọ́sìkì fún wa àmúrúkà ń wá ibi tí ó pẹ̀ sí mi o wà húbù láyéṣì gbogbo àtà ń pè lọ́mọlúàbí ìfẹ́ ayé ti sí ọdẹ̀rú Thank kí àfá ọ̀rẹ́ làwùjọ kó ní pín pín ọkọ́ ní ẹjọ́ tó náà ẹjọ́ ni wọ́n pé ó àṣọ̀rẹ̀ sí bí ó وعلم ساقبا لأجل المراد Taqwallah shopping complex iná kọ́ bẹ̀ wọ́n wá jẹ́ àfáà lòó bí ṣọ́pù méjì tí ó tí ìsan ó ní ẹjọ́ kò sọ̀rọ̀ ẹ̀sìn bí business tó wá jẹ́ bísẹ̀ ìkákọ́kọ́ yọ̀rọ̀ ẹ̀sìn kú Taqwallah ilé o shopping complex gbogbo ọjọ́ ń pè lẹ́ni ọlọ́ níjọ ńlánà ìfi ayé ti mú alẹ́rú táà ń pín àlọ́mọlúwàbí wà á lámà sáà إلى المغاري وعلم الساجد أجل المغاري ẹni ebi òbí ń pa nílùú ìsáájìbù gbogbo ẹni tẹ́bí mọ́ pàǹjọ tí a máa pàwọn òyìnbó ẹgbẹ̀ náà ìfẹ́ ayé ti kún abẹ́ èèyàn ṣe é máa jẹun tó korò tí ó sì máa rẹ́ni tí ó rí ọmọ náà ó ń sáàtì kí a lè ń jẹ ẹbí ẹlẹ́bẹ̀ ní kí a ní olóòrùn tó máa sọ george kí aláńdáwò ní à ṣe kírìbù sọmọdárọ́ kí lá burú mẹ́ wọ́n ṣe ń fi gbogbo ẹ̀nà akílà lórí ìmọ̀rọ̀rí sẹ́mi àti káyàwó ẹ̀rọ ìgbà náà mo nípa ìyọ̀lọ́n ti ń dé ikú wọ̀lẹ́ tí léhù bá a ṣe ń sọ lẹ́ìbí ọba gbóúnjẹ dé kọ̀sẹ́ tí ó ti ẹran lásọ́jú ẹlùmí ó kùnlẹ̀ fẹ́ fi ọkà náà súnmọ́ra rẹ̀ tẹ́lẹ̀ ní ọ̀rẹ́dí ọmọ ìyá mi kó di ilé ìkọ̀sí àsùn kò sì sẹ́ tí ó fẹ́ búlẹ̀ ní nǹkan ètò ìwùjú ní ọkọ̀ fi sọ́dọ̀ ara tiẹ̀ ètò tó pé wẹ́ ilé òde dùnmẹ́pọ̀ olé dùnmẹ́pọ̀ la fi ń tọrẹ báyìí yóò dùnmẹ́pọ̀ ta ni ó lò kọ́dà kásìkò jẹ̀mọ́ atúfẹ́ ma tẹ̀fsíìrù ìpadà sórí ibi tá a mọ́lé náà ni tí mùsùlùmí ọgbọ̀dọ̀ kú rí bẹ́ ní gbogbo ìgbà ọ̀bádọ́ lè fi wálẹ̀ o àníṣẹ́sìn o ọlọ́mọkọ̀ sí wa o